kọjá ìyára rẹ̀ báyìí. gbogbo nǹkan tó bá wà ní tiẹ̀ ní kí fún mi ohunkóhun ni màá ná mo ṣòro gan ni màá ná. kò ní ná yín ní owó ṣùgbọ́n yóò ná yín ní wàhálà nítorí wípé ẹ ti taṣọ àgbà ah! ọmọládé ó ní orúkọ kan tí mọ́mì máa ń tẹnu mọ́ ọmọládé. Ah! màmá yìí ò nífẹ̀ẹ́ mi rárá ó kàn pretend ni. Well, not for the fact she's not my real mother. Eh? Stop that! I'm wo ló ń pòkọ ìbànújẹ́ fún ẹgbẹ́ mu? Ibo ló fa ọkọ tó ń ṣọmọ yìí o. Ẹ mọ fagini, ṣé ẹ mọ ní káwa yé gbé ẹran ẹ̀ ni? A ti wá di ẹni tó ní òbí méjì báyìí. Kọ́ wá gbọ́mọ experiment. So okay, move that láti fàgbà kí n lọ sínú fire. Nǹkan tá a fẹ́ ṣe nìyẹn. Èmi náà bímọ, mo bẹ̀. Tí mo bá kú sílẹ̀ báyìí tọ́kùnrin bá débẹ̀ tó bá sun ẹkún tó ní bàbá mi ọjọ́ No, my náà máa bá ọlọ́run you èébú ni odò tí ń ṣàn fún ọjọ́ méje ní oṣù kan fún odindi oṣù méje. kí nǹkan mi fún ọjọ́ méje nínú oṣù kan fún oṣù méje mi ò lè ṣe o. kí ni solution. don't igbákejì ò lè káyé sọ́wọ́ fi sọ́mọ ṣe ìtùtù ọlọ́run ọlọ́run ní igbákejì ìrẹ́kọ́ làkọ́kọ́ agbára làkọ́kọ́ agbára ó lè bolúwájú ọ̀gá bolúwájú ọ̀gá ọlọ́run ọlọ́run lọ́lọ́run ló máa jẹ́. ṣe jẹ́jẹ́ ṣe jẹ́jẹ́ tẹ̀lẹ̀ jẹ́jẹ́ ìsàlẹ̀ ilẹ̀ òní bọ́ wá gajẹ èèyàn lọ ṣe jẹ́jẹ́ ṣe jẹ́jẹ́ tẹ̀lẹ̀ jẹ́jẹ́ ìsàlẹ̀ ilẹ̀ òní bọ́ wá gajẹ èèyàn lọ ṣe jẹ́jẹ́. ìsàlẹ̀ ilẹ̀ jẹ́jẹ́ ìsàlẹ̀ ilẹ̀ wọ́n wá jẹ́. يا راول ليه pẹ̀lú ọ̀rẹ́ mi kún ìjókòó àwọn ọmọ yìí tí ò lé ló fa dìde lọ dìde bọ tèmi báyìí pẹ̀lẹ́. ṣé ọ̀rẹ́ mi. gbọ́ owó àjọ ṣo ti san owó àjọ Ah, mo ti san mo ti kó ránṣẹ́ sí. mo ti ẹ̀jẹ̀rìí ẹ̀ wò kí n ṣe ní gbèsè. <laughs> àjọ orí ẹ̀bí mi ló máa ń wà. Ah, mo fẹ́ ní èròjà wa kọ́ nìyẹn kó tó gbàjọ wọn dọ̀la mi ni wa <laughs> ó bí ọlá dọ̀la jàre. Eh, hmm. báwo la ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ òde alájà Wùnmí yìí sí taṣọ tó mú yìí ṣé kò ti gara jù. sórí alájà Wùnmí aládàá ńlá ni aládàá ńlá ni mi ìtẹ̀lẹ̀ jẹ́ kí ọwọ́ àkóbá mi àjọ là ń dáadáa tá àdá tán lẹ́yìn nísìn hmm, hmm, eh, ah, ẹ wo bóyá ká wọṣọ tábà o nítorí gbogbo ogun tó ń jàyàn nílé ayé ìsìn eléyìí ọ̀dà ṣé tí wọ́n bá ní aṣọ kan tó ti lò tẹ́lẹ̀ táwọn ẹ̀ bá fẹ́ lọ bì kó ṣe bá lè jọ wọ̀ ọ́ ṣùgbọ́n irọ́ ni wọ́n á ní àwọn fẹ́ mú délé àlọ́ fẹ́ mú tiẹ̀ ní o tọ̀hún náà ló fẹ́ mú tòun ní o ìyẹn lásán ó ti dogun fún wa ó ti dogun ogun méjì ló ń jà wá ń yìí mm. ogun méjì ló ń jà pàápàá wo mm. ogun kìíní òun lógun aláṣọ mímú yìí mhm. ogun kejì òun lógun télọ̀ télọ̀ bẹ́ẹ̀ ni kàràṣọ two thousand ká máa fi ten thousand fifteen thousand ogun ní ogun ní ogun ńlá ni gbogbo yẹn bá mo ti fi ń bú ọlọ́run á gbé wa lékè o ọlọ́run á gbé wa lékè o àmín o àmín o ah ọlọ́run ṣàánú wa ni o hmm. ọ̀rẹ́ mi hmm? ọ̀rọ̀ ni ìbárò kí n tó máa rò fọ́ o mo rí nǹkan o kí ló tó rí ah Fọlákẹ́ fọlákẹ́ fọlákẹ́ tí bá ti sọ fọlákẹ́ ò yẹ kó mọ̀ ọ́ lẹ́ǹkan náà torí ọmọ ẹni ọmọ ẹni fọlákẹ́ ọ̀rẹ́ ọmọ ẹ. ṣé fọlákẹ́ ọmọ àjàlá. fọlákẹ́ ọmọ àjàlá. bẹ́ẹ̀ ni mo rí mo rí ó ti dé mo rí pẹ̀lú ojú mi báyìí. ó rí ó fojú ẹ̀ rí. mo rí fọlákẹ́ mo rí fọlákẹ́ ibi tó wá yà mí lẹ́nu dé o bí a ṣe ti wá ọgbọ̀n ọdún mà nìyí tí wọ́n ti sọ̀rọ̀ ẹ̀ pé ó ti lọ́ọ́ lù yìí ẹ wòran báyìí o bó ṣe wà náà ló wà. kó dàgbà sí kí. kó dàgbà kó dàgbà. ẹ gbà mí. kó dàgbà mi ò lè bá sọ̀rọ̀ ó ń pè mí bẹ́ẹ̀ pé màmá màmá mo fi eré burúkú ge ni mo sá eré ní nítorí ojú lójú mi kéèyàn má dàgbà sí i láì kí n ṣàràrà. kó dàgbà sí kẹ. kó dàgbà. ẹ gbà bí kí ló wá ṣẹlẹ̀. ẹ ẹ ní ọmọ ọmọ tiẹ̀ ni bóyá tó bá ti rí o máa bèrè gbogbo rẹ̀ kéèyàn yọ ọgbọ̀n ọdún kúrò nù báwa ṣe wà yìí gangan wo mo bá ṣe rí nígbà yẹn lọ́hùn. bẹ́ẹ̀ni o ṣáwa go ti yí padà a ti yí padà ti dàgbà ọmọ ọmọ eléyìí kò yé mi kò yí padà bó ṣe wà ló wà ah, ah. bó ṣe wà ló wà. kékeré mi èmi ò rí. ó máa tó wá ẹwà ọmọ mi. ẹ kò rí ẹ kò lè kó má wà mí wá a ní bó ṣe sọ tó sọ yìí kó má wà mí wá ah, kò dàgbà sí mi ìgbọ́rú ẹ̀rí láyé tí mo wá yìí nílé ayé tí mo wá yìí mi ò gbọ́ rí o. ẹ̀yin ọmọkùnrin kò sí àìsí nílé o ah, ah. kò sí àìsí kankan mi mọ bóyá ìṣẹ̀lẹ̀ o gbogbo onú kíní ẹ̀kọ́ dà ní oníkálukú fẹ́ nu tútù mu tó ti bá gbóná. wọ́n máa fẹ́ tútù mu ni na èmi tẹ̀ ti mú ọ̀rẹ́dì mi wà òkè lọ ṣe ọtí ṣì wà ní fíjì. Ah. ọtí wà fẹ́yìn onímùkúmu ìwọ̀nba tí mi máa lò náà ni mi ń lò. ilé ti ń tán ọ̀rẹ́dì ilé ti ń tán. Hmm, hmm, hmm, ó wà ní orí mi. kúbra ó ṣe ń kọ́pì wa ni kúbúlé alájà. ẹ̀gbọ́n mi ibi ìbá ilẹ̀ jókòó sí tí ẹ mu ọtí àti sìgá ṣé yìí ò mọ̀ pé ọtí àti sìgá ó máa ń ba ìfun àti ẹ̀dọ̀ jẹ́ ni. Ah. ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ dókítà ló sọ bẹ́ẹ̀ ṣé dókítà ni ẹ ni ta ló sọ bẹ́ẹ̀ fún ẹ. ìfun àtẹ̀dọ̀ <laughs> pẹ̀lú ọtí báwo lè ṣe jọmọ́ra wọn. dókítà alábẹ́rẹ́ <laughs> irú kàtìkàtì wo ló sọ ìkan náà ó ń bá fún àtẹ̀lẹ́ jẹ. tọ́lọ̀ máa wá bẹ́ẹ̀ ṣe ọkọ tó máa fẹ́ sílé ọlọ́tí ló máa jẹ. mo ti gbọ́ mo ti gbọ́. èmi náà ti mọ̀ kò sí bí mo ṣe lè bá yín sọ tó tó bá ṣe ń gbẹ etí ọ̀tún yín wọlé bẹ́ẹ̀ náà ló ṣe máa máa gbẹ òsì yín jáde. ó túmọ̀ sí pé mi gbọ́ náà nìyẹn náà. ẹ̀gbọ́n mi ṣé yín ò mọ̀ pé sìgá àti ọtí tí ẹ mú yìí ó lòdì sí kùrìán. Ah, bẹ́ẹ̀ni. ó no. haram ni àti pé kò dáa fún health yín rárá. haram ni kí ni haram ni no ibi. Uh, muslim lèmi òótọ́ ló ń sọ ah. ó lòdì sí islam. ó lòdì sí kí ni ọ̀gbẹ́ni christian wọn náà mm-hmm. ṣé bọ́wọ́ àánú bíbélì yìí pé mu ọtí má mu àmupara. Eh, eh, eh, ṣògo no no no don't say that ọ̀rẹ́ uh, ìwọ náà má sọ bẹ́ẹ̀ sori àwa yes àwa christian àwa èèyàn la change ẹ pé gbogbo nǹkan tó lọ da dáradára ni tá a bá wá ṣe ọlọ́run ní ká mọ tinú bible kò sí mbẹ. ok ok ok tíyẹn ò bá sí ibi tí jésù ti sọ omi dọ̀tí wáìnì lọ. yes but ó sọ dọ̀tí wáìnì kò fún àwọn èèyàn bí kò mú kò dẹni kò máa mú para bá ṣe mú ó fún ẹ gan òmu. kò sọ bẹ́ẹ̀ àbí anyway anyway eh, bíbélì ló ti sọ kí n ka bíbélì mm, kuranu sọ. ó wà ní kuranu oh. ń bọ́ wà ní kuranu. bẹ́ẹ̀ ni ẹ tó bá wà ní kuranu pé ká má mọtí rárá. ẹ̀mí kí n ka kuranu náà ah, ah. Eh, ṣe bí ẹ̀yin lòfin ẹ bá wí ẹ̀yin gba Quran gbọ́ èmi ò dẹ̀ kí n ka Quran so òfin òbí mi wí náà. ìwọ nìyẹn. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi kí lè ń sọ lẹ́nu yìí ẹ tún wáá fẹ́ mu ọtí ó tún wáá jẹ́ àsìkò irun gbogbo ẹgbẹ́ yín kírun lọ́wọ́ ẹ̀yin jókòó síbi báyìí ẹ̀ mu ọtí. Oh, wait wait wait wait wait wait irun yẹn ta ni máa kírun fún. Ah, ṣogo. rẹ eh? ti dáhùn question mi ta ni máa kírun fún. Ọlọ́run náà. Ah, Ọlọ́run. Eh? ọlọ́run ah. tó dá wa tó dá èmi àti ẹ tó dá gbogbo nǹkan tó wà láyé ló fẹ́ lọ kírun fún náà. ẹ ẹ má sọ bẹ́ẹ̀ má sọ bẹ́ẹ̀ má sọ bẹ́ẹ̀ wàá sọ pé ọlọ́run tó dá ẹ má sọ pé ọlọ́run tó dá mi. ẹ káwọn lọ́wọ́ dá ẹ ọlọ́run ló dá ẹ. ah mo dá ẹran. ọ̀rọ̀ tó ń sọ ọlọ́run ló dá eh, ọlọ́run kan ló sọ̀rọ̀. Eh, ah, ọ̀rọ̀ tẹ́mi sọ lọ́lọ́run eh, ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ̀ kí ló dá ah, èmi ṣògo sọ̀rọ̀ ẹ lọ́lọ́run ló dá ọ̀rọ̀ mi ọ̀rọ̀ tó jáde látẹnu mi. ọ̀rọ̀ tó ń sọ yìí afẹ́fẹ́ tó mi. bọ́lá ọlọ́run yẹn wà ó wà láàrin wa bá ṣe wà yìí ọlọ́run dà. ok wait i'm gonna ask you a question where are you right now. mo wà ní compound grandma mo wà ń bí ọ̀dọ̀ yín. ó wà nílé wa. yes. ìwọ ńkọ́. ẹ mo wà pẹ̀lú ẹnu compound. kúbúrà wo ni wọ́n wà. mo wà nínú ilé wa. inú ilé bọ́lẹ̀ mi wà. inú ilé bẹ́ẹ̀ alaunda, wà. ọlọ́run dà. ọlọ́run ọlọ́run ọlọ́run sọ̀rọ̀ ọ̀rọ̀ báwo sọ yìí. ó wà pẹ̀lú ẹ atẹ́gùn tó fà sí. Ah, afẹ́fẹ́ lọ lọ́hùn eh, ah. afẹ́fẹ́ tún lọ lọ́hùn kí ẹ̀dọ́nà ẹ̀dọ́nà kí ló ń ṣe yín gan-an ẹ jẹ́ confuse ara yín ẹni ọlọ́run ni ọ̀rọ̀ tí mo sọ ẹni ọlọ́run wà ń bí mo dẹ̀ eh. rí ẹ tún lọ́lọ́ láfẹ́fẹ́ ibo ó gbọ́ nígbà nígbà ìgbà ọ̀rọ̀ wà ọ̀tọ̀ sọ. àwùsùbìláìmìlà ṣètánì rọ̀jìn àwùsùbìláìmìlà ṣètánì rọ̀jìn. ẹ̀sítàkọ́gídé àti ẹ̀jọ̀ kí ló mi ìlà èmi láìkẹ́ o. èmi kò láìkẹ́. gbogbo kan lọ lọ́wọ́. ẹ̀yin kò má sọ bẹ́ẹ̀ mọ́. ẹ̀yin kò má sọ bẹ́ẹ̀ mọ́ ọlọ́run tí wọ́n sìn okay okay okay this is it this is it ọ̀rọ̀ mujawa ẹ̀yin ní bìlíìfù ní ọlọ́run ẹ̀dẹ̀ ń rí àbí ṣé máa ń rí ẹ máa ń rí tọ́lọ́run bá lò ní jí láàárọ̀ òní jí. òní jí náà. no no no no no no law of nature èèyàn máa èèyàn máa live eh. èèyàn máa die. Eh, yes eh, that's nature. talo nature ni. ọlọ́run ni ó ní bẹ̀rẹ̀ àti òkun gbogbo nǹkan kan gbogbo nǹkan pátápátá. ọlọ́run ni ọlọ́run ló dé yes yes olóníkàyé wà káyọ̀dé ti wà. Ah, nature big bang. nature ta ló dá nature. mo dáràn. who is nature. look ah. look look okay you can see your God you can hear your God. Uh, you believe in God? Yes. yes. You believe in God? Yes. The wisest man uh. believes only what he can see. okay dúró máa gbọ́ wisest man tó sọ what he can see. don't worry. ọjọ́ kan ohun tí màá ṣe fún ẹ màá ṣe kà fún bọ̀bọ̀ lọ́jọ́ kan màá gbé lọ sí agbami omi wọ́n wá rí sí ah, ah. ọlọ́run wọ́n wọ̀ fún wọ́n wọ̀ sí wọ́n wọ̀ ẹ̀yìn wọ́n rí sí ọlọ́run kọ́lọ́run wà. yes. yọ̀nà iṣẹ́ lẹ́yìn kò rí sí ọlọ́run àti wà á bí omi. àbúrò ah, ẹni bàbá ìṣá. ah pẹ̀lẹ́ ọkọ mi báwo ni ah wọ́n ní àwọn àbíbù ń ṣe nǹkan pé o fẹ́ bá wọn ṣe kó tó máa bọ̀ ah ó dà bẹ́ẹ̀ o kò burú ngbà náà àmọ́ má pẹ́ o màá máa retí ẹ ẹ ó dà kó tètè dé ẹ ọkọ mi ìyá ẹ wà ń bí ọ̀dọ̀ ìyá ẹ ni mo wà ẹ ẹ ọ ti mọ̀ pé ìyá ò pé méjì bí bá fà ni ìkara wọn àtẹ̀lé dúró kókì. <laughs> Ah, àwọn ará èkó <laughs> lẹ́kújọ́ mẹ́ta báwo ni gbogbo nǹkan ah, ọkọ̀ ẹ̀ ń kọ́ ń bẹ̀ ọlọ́run á dúró tì í ah, nígbà pé ìbànújẹ́ lórí yín lágbára ọlọ́run ọba ẹ máa lọ rí ẹ máa bọ rí ṣé màmí ẹ jíṣẹ́ owó tó ní. <laughs> O mi o ti òfìjì ṣàfìjà àwọn náà kò jẹ́jẹ́ gùn mọ́yàn kò jẹ́jẹ́ mọ́yàn <laughs> o ṣe ọkọ mi láyọ̀ la máa ríra láyọ̀ ni o ṣe o bá ń kọ́kọ́ ẹ ṣe ó dàbọ̀. ẹ rò pé mi ní fún ìyá ẹ ni mo fún òkúkú ti mọ̀ yàtọ̀ ni ó dáa èmi náà wọlé lọ ni ó fẹ́ pẹ́sẹ̀ mi díẹ̀ ni hmm, ó dáa kò burú o ó dàbọ̀. ọdún dẹ̀ ti dé báyìí. Ah! má ṣe láì fọ tí pẹ̀lú ṣéèmì náà ló lè tó gbà. ẹni sọ̀rọ̀. ọgbẹ́ tó gba ọ̀rọ̀ tí bàbá lọ sílùú àwọn èrè yìí èrè yìí tó sọ̀rọ̀. ah ẹ eh, wait ẹni. yes. ọ̀wọ̀ oh, see this lady say right. nǹkan hmm. tó yẹ ń yé mi lẹ́nu gan ni pé ṣé àwọn girls tó fine báyìí wọ́n wà ní village. àṣírí ẹ̀ dàrú ni má pẹ̀lú mi village mọ́ náà. village mọ́ bíbá yín náà ọmọ má bàa lọ́wọ́ sí ọ̀rọ̀ fíléèjì yẹ wo obìnrin olóògbé má bàa lọ́wọ́ sí ọ̀rọ̀ pé. kí ló ṣe mọ́tò mọ́tò move ẹni sùn ẹ̀yìn guys mọ́tò start. kí ló ṣe mọ́tò. kò move sẹ́ kò start. kò move out kò ṣe ní move. ṣé kò ṣe battery. mi ò mọ nǹkan tó. Ah, ah, ọ̀gbẹ́ni. kò yé mi ní ẹ̀dẹ̀ sọ pé ah, ẹni sùúrù o múra gbọ̀ngbọ̀n. o ti pa báyìí. ohun rẹ kò start sẹ́ ẹ̀. kò start báwo. mo ní mọ́tò ọ̀tá bátìrì. ṣé gbogbo bátìrì tí mo check lára ló kú mẹ́ẹ̀ ẹni máa check orí bátìrì. mo ní mọ́tò start ẹ ní ṣé kí n má máa ṣe. ṣé mọ́tò tó ní kò start ah. tí bọ́lẹ̀tì jọ èmi kọ́ irú ọmọ tó wà láàrin yẹn. ọgbẹ́ni. irú ọmọ tó wà láàrin yẹn <laughs> ọlọ́run ní nǹkan fi ṣe o. Ah! obìnrin ni kò sí kò rí mọ́tò sá ọ̀nà ẹ̀yìn ọ̀nà ẹlẹ́mì nìyẹn. ọ̀nà ìbúta lọ́ọ̀rì yẹn. àdúrà tẹ̀lé o. ọ̀kadà wọn O rẹ̀. ṣé o páìsì ń sìn ni. mi ò páìsì o. o páìsì báwo yálò jọ. wo bí ìgbà tí bàbá rà ti sọ̀rọ̀ ìlú kan village bá dá? sí mọ́. àrínà látàrọ. òkúlò mi ìdàpẹ́ wọlé nǹkan. ṣé àjọlọ ní ẹ̀ ni ìlú àtọ́gbé láti ibi tá a ti máa wẹ̀. ajá sọ odò ọwọ́ ẹ̀ lódò ṣé gbọ́ odò sódò láti máa lọ wẹ̀ ọ̀dẹ̀ ọ̀dẹ̀ sì. ilé àti aṣèbálò tó ṣù kan bí ká tó padà sí. ilé ẹgbẹ́ tọ́mọ bá ti wà yìí ní problem tọ́mọ bá ti wà I don't have problem. mo mọ wọ. Last time, I was ẹ lẹ́tẹ̀ o ẹ̀yin ọkọ mi ṣé dáadáa ni dáadáa lẹ́dẹ́ olúwa ṣe ẹkúrìn ẹkúrìn náà a kó àjọṣe ẹ pẹ̀lẹ́. báwo ni preparation fún fidao grandpa. ẹ̀yin ló kù sí lọ́wọ́ ẹ mọ̀ pé alábàáṣe làwa ẹ̀yin làwa ń tẹ̀lé lẹ́yìn báyìí o. àwa tẹ̀ ti ṣe gbogbo preparations ẹ̀hún kọ́tàkọ́ nídi pé anything tẹ bá tẹ bá ní ìdẹ́kọ̀ sọ fún wa àwa include ẹ̀sìn kan táwọn ṣe. Hmm? Hmm, sí nǹkan kan èrò mélòó ní pé àwọn tí ń bẹ lẹ́gbẹ̀gbẹ́ ilé mi nìkan náà ni àbí. gàmà ẹ má wọrí. ẹ kí ni tẹ máa jẹ báyìí. àmọ́ mi àti ṣàlejò kí ni tẹ máa ti fún wa báyìí. ẹ ẹ ah. àlàyé speak for yourself ah, ọyọ ò all wa o ah mommy, ẹ wò ẹ má bínú jàre àtìgbà tí mo ti ń bọ̀ lẹ́ẹ̀kan ni nǹkan kan ti ń wá sí ọpọlọ mi mi jẹ last time to fẹ́ lẹ́yìn àti ati àti gbẹ̀gìrì abúlà hmm, nǹkan tí mo fẹ́ jẹ nìyẹn wọn. nǹkan tí mo ń eh. fọpọlọ mi lò látàrí. ok nǹkan tí gbogbo àmàjẹ àmàlà ìwé ìtàn sí ká torí ìṣẹ́jú mélòó kan sí gbogbo àdélẹ̀. Ah, grandma àdúgbò àìpù yín kìkì. ẹ ẹ mọ ṣe yẹnu. Eh, eh, ọmọ. alaye ẹ wá gbogbo nǹkan tí mò ń sọ fún grandma yẹn mo kàn act fún wọn ni ebi ò pa ẹ̀mí ṣé ní bá ṣe ń bọ̀ lẹ́ẹ̀kan ẹ̀mí mímọ́ bá mi sọ̀rọ̀ ẹ̀kan ló dẹ̀ máa ń bá mi sọ̀rọ̀ tó bá bá mi sọ̀rọ̀ legit ni àwọn ọmọ tí mo rí yẹn ẹ̀mí mímọ́ rán mi sí wọn

àwọn tó nílé gan tó ní ìlú gan wọn tí wọn kò lóyún ìbọn wọn mú ẹ wá àwọn ọmọ ìbọn. I'm telling you what ah, ah, ṣé o mọ̀ pé nígbà míì tí wọn bá ń ṣàdúrà bóyá owó ló ń tọrọ àbí ọmọ ló ń tọrọ lọ́wọ́ náà a máa ṣe àdúrà yìí owó yẹn ò ní tí ìwà ọmọ yẹn ò ní tí ìwà láìmọ̀kan náà máa ń fèrè ibi kù lórí wọn torí pé ọlọ́run ló mọ èlé tó mọ ọ̀la tó mọ even one million years to come àbí ó wá rí rí pé tí n bá máa taari owó àbí nǹkan tọmọdé ń béèrè tí n bá taari ẹ̀ sí ẹ̀mí kúkúrú ni mò ń wò fún yìí ó dẹ̀ jáyàn fẹ́ mi kì í ṣerú ẹ̀ ló yẹ kó tún máa ní ṣàkóso ọlọ́run bàbá yìí ń ṣèyèméjì àmọ́ ẹ̀yin àgbàlagbà náà lẹ́ni bá a bá bẹ́ẹ̀ ẹni alukurani sọ pé ọ̀dọ̀ wọn ní astejibula kún ń dà yín lò mo wá bẹ́ mo fi kúránù bẹ́ ẹ sọ àwọn sóra tí ń kànú ẹ téèyàn máa fi kápọ̀ ọlọ́tọ́ lọ́wọ́ sì ṣe tiẹ̀ mo ṣe mo sá gbogbo àwọn nǹkan ní ìsà. àwọn nǹkan jẹ́ kó o béèrè ló o béèrè àìmọye lọ sáàmù ló ń bẹ lọ́wọ́ rẹ̀ àbí Gari ò sí lọ́wọ́ ẹ̀ gàrí yẹn ni wọ́n máa ṣẹ̀ṣẹ̀ wá béèrè. ọ̀pá nìkan lèmi kàn ń fà. ó ń ṣe ọlọ́run. la ilaha illallah muhammadu rasulullah. kó tó wá kò ń bí. náà lẹ́nu ẹ̀ á fún ní gàrí tó ọmọ lọ sí ah. tó sì yí owó rí yí padà. ìyọ̀n da bàbá ìyọ̀n da. tó bá ṣe pé ẹnìkan ló wá sọ́dọ̀ tó bá dúró àwà sọ́dọ̀ tádùú bá ẹ̀ ti gbà ṣé bó ṣe máa bára jẹ́ ni wà ní padà ẹ̀kọ́ tẹ́ kọ́ wa náà ní pé sàbáníyà tó lè mọ́rí lábúdá ń yàrá inú nǹkan mẹ́jọ tí ọmọ ọbẹ̀ mi nìyẹn ìkan lọ́ọ̀kì mi gírì ló yẹ kí n wo pé. ṣé kírù mi wá máa ronú ṣọmọ èèyàn tuntun wọlé lè. a gbọ́dọ̀ rún bẹ́ẹ̀ bó ti wọn náà ló ń ṣọlá kò dẹ̀ sígbà tó rí adáṣọ tá a rí lẹ́fẹ̀ẹ́ wọ. bàbá ọlọ́run jẹ́ yín pé àbókò làwọn mọ̀. ibi tíra tó wà lọ́kàn mi pupa eh, ìwé eh. kékeré kan wà lábẹ́ eh. àtòun àti tíra <laughs> ọ̀dọ̀. ibẹ̀ lè rí olè àmọ́rajú ni wà. <laughs> kò lè gbọ́n fákòjọ ga ọ̀pẹ̀lẹ̀ ọlọ́run ọlọ́run ní igbákejì ó lè káyé sọ́wọ́ fi sọ́mọ ṣe ìtùtù ọlọ́run ọlọ́run ní ìgbà. ayọ̀ǹda ayọ̀ǹda ẹ ṣe ẹ ṣe gan ọlọ́run agbádùra wa. ìrẹ́kọ̀ làkọ́kọ́ agbára làkọ́kọ́ agbára o lè bolúwájọ́ bolúwájọ́ ọlọ́run ọlọ́run lọ́lọ́run yóò jẹ́. asalaamu alaykum. aleke bile esila. kefaal. alhamdulilayi alhamdulilayi. ẹ jẹ́ ká náà. ẹ mọ bínú o ẹ mọ bínú bàbá mo ṣàkíyèsí nǹkan kan sí ni mo rí i pé bọ́mọbìnrin bó ti sálámù sí ẹ sì dá lóhùn àmọ́ ìrí mo rí wọn wọn jọ mùsùlùmí àbí. <laughs> ìyẹn ò ní nǹkan kan ṣe nu ó ti dandan pé kí n dá wọn lóhùn ó sálámù sí mi tí mi bá fún lẹ́sẹ̀ mo jẹ gbèsè nìyẹn wọn náà gbọ́ nǹkan tí mo sọ fún hmm. àbí. Mm mo ní islam di ọwọ́ ẹ̀. Hmm, bẹ́ẹ̀ ni wọ́n ní alekibile islam islam dọwọ́ rẹ̀. alekibile islam islam dọwọ́ ẹ o. o ti yé mi o yé mi bàbá. anabi ló ní rọ́dù sàlámù wà jíbùn n ó pọn dandan ibi tá a kọyin dé nílé kí ó nù àmọ́ bẹ́ẹ̀yìn ó ṣe wáá dá ẹni tí èsè mùsùlùmí lòun ọ̀tọ̀ ní ẹni bí bàbá ṣe dáhùn hmm. kéwòrè ò tí ì kọjú ojú bọ́ọ̀dù ọgbà tíra láìpẹ́ hmm. ọmọ kéwò ọgbọnsẹ ní lóṣooṣù tó tó jẹ. ilé ilé ṣí ẹ. ilé ṣí ẹ tẹ kí n mọtí wá àtẹfẹ dọtí nù wa. ẹ bàtà òun bọ tíṣẹ bá bọ tí yẹ wà. wọn sí lẹ́bù wa àwọn tó bá kí n mọtí ẹ bọ́ bá. àwọn náà máa ti mọ̀tọ́ ní. ọlá ti ṣubú ni. mi ò ti ṣubú mo kàn sọ ni àwa tá a mọtí a mọ̀ra wa. àwọn tó kí n mọtí a lè mọ̀ra ọ̀rẹ́ mi cheers. nǹkan ti ṣe yìí. Ah, ah. ojo kí ló dé tó fẹ́ sọ̀kalẹ̀ nígbà tó mọ̀ pé mi aládé ewúrà wà lóde gbé jẹ́ o ara ah, mò ń bá kan wí lọ́wọ́ ìwọ náà tún jù ságbéjọmọwọ́ o ìránṣẹ́ kan òdìránṣẹ́ kan lọ́wọ́ o jẹ́ ń délé tán kó tó pàtó ọwọ́ rẹ ṣó o gbọ́. ṣogo ṣé kò ń ṣe àwọn ladies tàrí lánàá ta park sọnà tí mọ́tò fi dákú ni. àwọn náà ní àwọn sórí àtìgbà tí mi ti rí wọn lánàá yẹn mo ti mọ̀ pé ọ̀rọ̀ wọn máa lọ́wọ́ nù. Eh, àwọn ladies yóò ṣe yẹn lásán mi ò i don't want to deal with them. ẹ eh, wá ṣé ẹdun náà kí ló tẹ̀ ń fọ torí pé ó sọ pé òjò òjò dẹ̀ stop kò rọ̀ eh. ó sọ pé àrà àrà náà dẹ̀ sinmi ṣé ẹ̀ lẹ́ wá ń fún. Ah, kò tó kéèyàn. black magic ni nà ó. ee black magic yóò máa fọ́ fún èmi òrìrì wọ́n lè ti rí èmi òrìrì. àti black magic àti white magic ṣé nǹkan tó ṣe yìí iwájú ìdáná. ọ̀gbẹ́ni nílùú lumi tẹ wá yìí black magic pọ̀ gan ni o ẹ gbàgbé wèrè ó pọ̀ gan. Ah. ah mo sì lúwọ̀ ah, kí ló ń ṣe ẹ má sọ má sọ o. Ah, kí mi wẹ̀ fún ẹ lójú ara. wọ́n táwọn ẹ̀wá ṣe lọ́dọ̀ grandma mi gan ni òye mi. bí grandma yìí náà black magic. àmọ́ àwọn kan ló ń black magic. dadi ọlọ́run ní fi yín sílẹ̀ sá ọlọ́run á túbọ̀ máa gbàdúrà yín mo really appreciate gbogbo ohun tẹ́ for me, sir. mi sá I really appreciate you sir ọlọ́run ah, ló pé yẹ. ṣẹ́wàrí sà owó tí mo fún yín nínú lélẹ̀kùn ti ìjọ ọlọ́run ni. <laughs> Ah, dáàdi ṣẹ̀rí mọ́tò tẹ̀ wọ́n wò yìí ẹ̀yin lẹ́nu. Eh? ẹ ṣe ah, mo ní kí n fún yín láti lè fi ẹ̀mí ìmoore hàn. Bùrọ̀ Lásùnkàn mi. Sá. Èmi pé èmi lẹ gbé mọ́tò yìí wá fún. Ẹnu ṣé kí ni sá? Wọ́lá ní. Praise the Lord! Hallelujah! Ah! oh my god ẹ dẹ̀ ṣe ẹ jẹ́ wò ah. ẹ ṣe gan ni sà ẹ ṣe ah. ah, hmm. àlékún orí àlékún ọlá àlékún ọlá lọ́lọ́run àtúbọ̀ máa kí sí ìwé eh, ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. dàdé ṣẹ̀rì tí má fi gbogbo àyíká yìí tí má fi kọ́ church fún yín ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ torí Yorùbá sọ pé yìnyín ni kẹ́ni ó lè ṣe mí hmm. èmi gangan ni mo mọ impact in, in your life me. So I need to appreciate you. Ọlọ́run ló ṣe. Ọlọ́run ló ṣe. <laughs> God bless you sir. Eh, àdúrà ò kì í pọ̀ jù. Bẹ́ẹ̀ni o. Ẹ eh, a ti gbà nínú ilé. Ṣùgbọ́n fún nǹkan tí mo tó rí. Ẹkúnlẹ̀ jẹ́ kíjú láti rẹ̀ bẹ̀rẹ̀. Jehovah. Mímọ́. Jésù Kristì. Mímọ́. Michael mímọ́. Ah ah ah. I want to be the angel. Oromi ah. Ọlọ́run. Wo dákẹ́ ẹnu ẹ̀, ariwo yìí pọ̀. Wà á máa sọ pé aládé wúrà gbà mí. Ah, aládé wúrà gbà mí o. Ah. Ó bẹ́tà, àbí wò ní gbàgbọ́ ni? Hmm. Aládé wúrà, àjífọ́rẹ́ká. Ah. Arákùnrin, hmm. pẹ̀lẹ́ ṣé nǹkan tó ń ṣe ẹ̀yìn náà ló le tó yìí. Eh, eh, oh ojú mi ó ń ro mí ó ń ta mí yẹ. pẹ̀lẹ́ ṣùgbọ́n níwọ̀n ìgbà tó o ti dá ẹsẹ̀ rẹ wọnú ilé mi aládé wúrà ara ẹ ó yá àmọ́ o tó o bá nígbàgbọ́ ni o tó o gbà pé ó máa sin èmi aládé wúrà nìkan o ní láti máa forí balẹ̀ fún èmi aládé wúrà títí títí tó o fi jáde kúrò lórílẹ̀ èpẹ̀ ṣó o ṣe tán mo ṣe tán mo ṣe tán ó dùn mí mo ṣe tán ìrora yìí pọ̀ ẹ jọ. bá a jẹ́ bẹ́ẹ̀ ẹ dì í mú dáadáa. Adémúra. Ẹsẹ̀ mi ti sọ. Adémúra. Ah. Ah. Ah,

jọ mí lójú kéèyàn dẹ̀ sọ wípé kí òjò á làwọn àpà ó pàṣẹ fún òjò pé kó má rọ̀ òjò dẹ̀ kòkòrò ó tún pàṣẹ fáàrà pé àrà ò gbọ́dọ̀ sàn àrà náà sàn. bẹ́ẹ̀ni ó dà. ṣo fẹ́ gbọ́ hmm? kò yá ẹ lẹ́nu tó mi òun ni mò ń rò bí mo ti ṣe jókòó yìí Fọlákẹ́ ti wá sọ rẹ̀ di nǹkan báyìí. ó sọ di o ó ti eh? di nǹkan ó kó nǹkan ẹyọkan ah, ó ti mami grandma ṣé nǹkan tí ọmọbìnrin yẹn ṣe ló ń jọ yín lójú tó bẹ́yẹn májíìkì lásán ni nàún idán ni kò sí nǹkan kan bàbàrà nù nǹkan tó ṣe yẹn ẹ ó pidán ni kò ṣe bàbàrà kì í ṣe nǹkan bàbàrà idán ni idán ni. <laughs> wo ọ̀rọ̀ idán kọ́ ọ́n àjànàkú ẹ̀ kọjá mo rí nǹkan fèrè ah. tá a bá rí nǹkan láàárín rẹ̀. bẹ́ẹ̀ni grandma. Mm? ha grandma ṣe gbogbo nǹkan tó ṣe ẹ kò sí nǹkan bàbàrà ń bẹ idán ni magic is illusion uh, idán pípa àbámúdá lásán ni kò ń ṣe nǹkan tó le a máa ń rí lẹ́kọ̀ọ́ dáadáa ìyá ju nǹkan síbi ayọ̀ ń bí a kì í ọ̀bẹ bọ mú wa jáde lórí ẹ̀jẹ̀ òdẹ̀ níyọ ìyẹn máa tọ̀bẹ bọ bí a jáde ń bì kò sí nǹkan kan bẹ̀ náà. lójú ifá fún pòlìṣe. àmọ́ mi mo lè ṣe o tẹ́wé a kì í bọ̀ bí a jáde ń bì tí bá lọ mú ọ̀bẹ ní kitchen grandma ń tí mo kiri ọmú mo lè yọ jáde ah! ní. ṣogo má mọ bẹ̀ kí ṣe má dọ̀jú má ṣe ẹ ni mo ti gbọ́ gbogbo tó sọ mo ti gbọ́. láì kì í sọmọ babaláwo. Ah. ẹ ti gbọ́ idán lásán níjọ. ó dà ẹ wo fi yẹn lẹ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ ń kọ́. ó wà lóòótọ́ mo fi wọn lẹ̀ sọ́tẹ̀. ìgbà wo lẹ ń padà dé èkó. Ah! èmi àti wọn ti jọ lájọ sọ̀rọ̀ mo fẹ́ faramọ́ yín díẹ̀ àwọn náà wá decide láti dúró ká ẹmọ ká ṣèlú ká ṣègbòrò wàhálà ọ̀dọ̀ wa ẹran pọ̀ ká sinmi dáadáa ń bì. ó dáa bẹ́ẹ̀ àmọ́ ó yẹ kẹ́ ẹ máa wálé wá jẹun ẹ̀ wá jẹun. grandma afẹ́kẹ́ máa ṣe wàhálà ń dáná gbogbo ìgbà náà àwa òkè lóòótẹ́ ọ̀tá wa wọ́n fún wa lóúnjẹ tàwa ti lè sanwó wa ẹ̀yẹn má tún ṣe wàhálà mọ́. ẹ ó yẹ wá jẹun lé ó yẹ kẹ́ ẹ wálé wá jẹun. ká jẹun lé ok a máa wálé wá jẹun <coughs> mo lọ mọ́mì màá délé yín títí ìrọ̀lẹ́ ọ̀la grandma màá rí yín. ẹ máa o. yes ma. ọjà òkú káwọn ọ̀rẹ́ o. èwo ah, èwo èwo mo máa yé òde òde ẹ̀gbọ́n tó ń sọ lẹ́nu. bọ́rọ̀ wọn ṣe rí nìyí. kò kàkún pátá. nítorí kò yé wọn. kò lè gbọ́njú fágòjọ ga ọ̀pẹ̀lẹ̀ ọlọ́run ọlọ́run ò ní igbákejì. ẹrù bàrà ẹrù ọmọ èmi hunt ni o tí wọ́n ti rí ẹni available ọmọ. vibe ẹ máa dùn. village ọkọ ni bíbá yìí. bíbá pure pure village pure village. pure one. àwọn fáfáyín gẹ̀ẹ́sì náà wà ń bẹ̀ o. ẹni sòrò ẹni sòrò àwọn tó ń bọ̀ yìí respect ẹlẹ́dẹ̀ ah, gangan exactly tó bá ń láìkì gangan ní ilé tó gbẹ gbogbo fàyà ẹ gangan wà á jẹ àtẹ wọ́n dúdú wọ́n dúdú délẹ̀ ní lórí tó a ah, ó ti dúró ní ọdún sọ yìí nà ilé oṣù ọ̀fun mi máa gbé lọ. àǹtí àǹtí àǹtí ẹ kọjá ẹ kọjá ẹ kọjá ẹ kọjá ẹ má bínú. ẹ̀rọ àǹtí ẹ permit mi láti sọ ẹyẹ kan yìí ẹ rẹwà. ẹ ṣe. ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe ń bọ̀ náà kan tèmi àtàwọn ọ̀rẹ́ mi rí ni a ní láti sọ fúnra pé a ní láti park ọbẹ̀ ilé a ní láti mọ̀ ọ́ àǹtí ṣe mind uh, tèmi àti bá get nù ara wa ah, ok ah, orúkọ mi ni Estelle. orúkọ mi ni tùmí nínú. Ah, tùmí nínú ọlọ́run á ti gbogbo wa nú. àmín o. Ah, ẹ̀yin ọ̀rẹ́ mi ojú òní tì í ah, ṣeré ẹni bí ni wàá ṣe ń dùn tó rà ní ah, àǹtí mi um, láti ọkàn mi mo máa láì láti mọ̀ yín ti bá tèmi àti yín bá lè jọ̀rẹ́. Eh, eh, eh, Israel Israel Israel o ṣe kúkú gba nọ́mbà. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi <laughs> àǹtí ṣé ẹ̀ máa ti máa gba nọ́mbà yìí àǹtí ah, àǹtí ẹ ti rẹwà jù kẹ́ máa parọ́ lọ nǹkan tó da òfin parọ́ mo mọ̀ pé kẹ́tì ẹ̀ má ní fún rárá ẹ sì máa ní bóyá small phone kan tí mo lè pè é sí abà abà ah, ah, ẹlẹ́yìn ó ti wẹ̀ yìí ọ̀rẹ́ mi ẹ ti rí ẹ ti rí ẹ ṣe ẹ kì í fa nọ́mbà wọn wọ orí mi ní disturb yẹn. God bless you. Eh, ṣé mo lè pè yín anytime? Mo pè yín. Àti mi. Àbí ká lọ drop wọn ni? Ṣé ká tọ̀rùn padà ká lọ drop wọn? Ọ̀rẹ́ nọ́mbà ti wà lọ́wọ́ ẹ̀. Jẹ́ ń gbé ẹ débẹ̀. Kí ló fún ẹ ní impression pé mo ṣe wrong number lọ́mọ yẹn fún? Má wọrí ọ̀rẹ́, mo tiẹ̀ ti ń pè ọ̀rẹ́ mi fúnra mi. Mò ń wo lọ báyìí. Ṣé ajá kò rí? Ṣé kò rí? Ọmọ yẹn gbọ́dọ̀ wá bá mi lálẹ́ yìí. Ẹ kọjá ẹ̀gbọ́n, ẹ kọjá sáà. <laughs> o ti ring o ti o ti check phone ẹ̀ jalọ ẹ̀ jalọ. <laughs> ṣé ah! òǹgbò ò ní gbẹ́yìn ebi ò ní pa yín o. ẹ dúró. ẹ ṣàánú mi ẹ bùn mí lówó o. ẹ ṣàánú mi o. ebi ò pa yín. bọ́lá ti tó ọmọ ọlá fún mi. ẹ ká ẹ ká sàn ẹ ká sàn. ó dẹ̀ wù mí kí n ṣe ẹ́ lóore o ṣùgbọ́n nǹkan kan ni nǹkan kan ló máa fọwọ́ múnú méjèèjì yálà kí n là ọ lójú kó o fojú ẹ yìí rẹ àbí kí n fún ọ lówó. Ah, ẹ ṣe ẹ ṣe ṣé ní títojú ìgbàlódé ṣó ti yé ṣé lójú tẹ̀ ń wò yìí kó lè là láti ìgbà tí ìyá mi ti bí mi báyìí mi ò ti fi ojú yìí rí kankan so mi ò nígbàgbọ́ pé ó ṣì lè là ṣé wá rí títí owó tẹ sọ yẹn owó yẹn ni kẹ́ fi ṣe mí láàánú kí tí mo rún jẹjẹ inú mi á dùn má ṣàdúrà fún ẹ ṣe. ó dàbí wípé òun ẹni tó wà níwájú ẹ. aládé wúrà àjímọ̀rẹ́ká. Ah, ẹ ká sọ ẹ ká mi mọ̀ pé yìí ni ẹ má bínú ẹ ká sọ ẹ ká sọ ẹ ṣe ẹ ṣe ṣe rí ojú tá à ń sọ yẹn ẹ sì fílẹ̀ náà ẹ fi ojú yẹn lẹ̀ lè là ṣó ti yẹ owó kẹfẹ́ fún mi yẹn ní gbọ̀ngàn ní kẹfẹ́ ẹ ṣe gbọ̀ngàn. Ah, ah, Sówórè. Ah, ah, ẹ ṣé o, ẹ ṣé ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé, ẹ ṣé gan ni. Ah, ẹ ṣé mà, ẹ ṣé gan ni o, ebi ò ní pa yín o. Ẹ ṣé, ẹ ní dààmú, ẹ ní dààmú. Yìí, yìí, ó kú, ó kú yìí. ṣé mo dúpẹ́. àwọn ò làwọn ilé ah, àwọn arábìnrin lédè burúkú yẹn nìyẹn o. tọ́jú síwájú mọ́tò ẹ̀mí òkùnkùn kò lè kò lè borí ìmọ̀lẹ̀ bẹ́ẹ̀ ni olúwa wí. wá ká ni wọ. ta ni o. ẹbí ni wà lọ́nà tá a bá kọjá. àbíkẹ́ béèrè pé ta ni èyí ẹ̀yin ẹ̀mí òkùnkùn burúkú yìí ṣẹ́yìn mọ̀ pé ọjọ́kọjọ́ tí ẹ̀mí òkùnkùn bá ti pàdé ìmọ́lẹ̀ olúwa olùdókò tẹríba ni. táwa ni ẹ̀mí òkùnkùn tí wọ́n sọ. ẹ̀yin wọ̀nyí ni. àwa. bẹ́ẹ̀ ni ẹ̀yin tẹ̀ fira yín wí olúwa. ìwọ àti àwọn ta ni ó òmẹni tó pàdé. àgbàdo ìṣèkúrà àti fọ̀rẹ̀dá ṣe òpá àwọn èèyàn dúró dé ẹ jẹ́ àwọn bíbí ilé àwọn èèyàn dúró dé wà ní chọ́ọ̀chì. àwọn tó ń dúró dé wà ní chọ́ọ̀chì yẹn iṣẹ́ olúwa la fẹ́ jẹ́ fún wọn ara ṣe olúwa lélẹ́yìí tá à ń jẹ lọ́wọ́ yìí. ó níbẹ̀rù rárá fẹ́rẹ̀ tó wá ṣe yìí ó ti ṣiṣẹ́ jẹ́. olúwa sọ pé má ṣe bẹ̀rù nítorí pé òun bẹ pẹ̀lú mi bẹ́ẹ̀ ni olúwa wí. ṣọ́ọ̀mẹ́ tó èmi pe olúwa ti tèmi ní ìgbàkigbà gbogbo pàtí mo dẹ̀ ń pe olúwa bẹ́ẹ̀ ni olúwa ṣe ń súnmọ́ mi pẹ́kí pẹ́kí. wọ́n ó ṣe àìsàn fún odidi ọjọ́ mẹ́fà gbáko tó bá dijọ́ keje ó. èmi kì yóò kú ikú kúkọ bí kò ṣe yíyẹ. alẹ́ wúrà àti fọ́ọ̀rọ̀. ẹ kọ́ bó ṣe ṣe yìí lọ èmi kì yóò kú ikú kúkọ bí kò ṣe yíyẹ. bẹ́ẹ̀ ni ẹ̀yin wọ̀nyí ẹ ti ṣetán láti parẹ́ ẹ lọ parẹ́ bẹ́ẹ̀ ni. ẹ iyọ́ aláṣẹ olúwa nílé tí à ń ṣe yìí kọ́ máa lọ jẹ́ ká lọ kò sí wàhálà jẹ́ ká lọ. ọlọ́run ọlọ́run lọ́lọ́run ló máa jẹ́. ṣe jẹ́jẹ́ ṣe jẹ́jẹ́ tẹ̀lẹ̀ jẹ́jẹ́ ìsàlẹ̀ ilẹ̀ òní bọ́ wá èèyàn dandan kọ́ ló wọ́n dandan kúkú kọ́ lọ́rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ọyàn ni ikú jẹ́ fún gbogbo ẹ̀yin ọmọ adarí wọn tí ìwọ bá wá dọ̀rùn kó oṣù ọ̀run rẹ a jẹ́ wípé wọn kọ́ lámọ̀ràn nù. ẹ kí lẹ́yìn bá wa. gbọ́ ìròyìn yìí nílé lóko lódò bẹ́ẹ̀ ṣe ń ṣàánú fún àwọn èèyàn wọn làwa náà bá wà bàbá ẹjọ́ torí ọlọ́run ẹ fi mi náà mi náà fẹ́ dọlọ́lá mo fẹ́ bọ́lọ́lá jẹ mo fẹ́ bọ́lọ́lá mu kódà èmi náà fẹ́ máa ṣàánú fáwọn èèyàn bàbá bọ́dì lẹ́rí o kò sí ẹ́ńjìn ẹjọ́ ẹ fún mi ní ẹ́ńjìn kémi náà dolówó láwùjọ tí bá ń lọ kọ́ ní a lágbájá ló ń lọ yìí tàmẹ̀dù ló ń lọ yìí kán mọ̀ mí sólówó kán mọ̀ mí sọlọ́rọ̀ ẹjọ́ torí ọlọ́run kí n rí jẹ lọ́sàn kí n rí jẹ láàárọ̀ kí n rí jẹ lálẹ́ òyì ló wù mí ẹjọ́ torí ọlọ́run gbogbo nǹkan tẹ bá ní kí n ṣe ni màá ṣe pátápátá kò sí nǹkan tẹ bá máa gbà tí mi ò ní fún yín ẹjọ́ bàbá ẹjẹ́ ń lówó bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. o fẹ́ lówó. bẹ́ẹ̀ ni bàbá. o fẹ́ lọ́lá. bẹ́ẹ̀ ni bàbá. kó o mọ Eh, kó o lówó kó o lówó ju kárí náà lọ ó ti ṣeé ṣe. Ah, ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun eh, bá. o sì ní gbogbo nǹkan tó bá gbà lọ́wọ́ ṣe. kò sí nǹkan tẹ bá béèrè pátápátá tí mi ò ní ṣe fún yín rí ni eh, àwọ̀ ó kàn wà lára ni kò sí nǹkan kan. ó dáná jókòó. Ah, arákùnrin ìwọ ń kọ́. ọlọ́run ọlọ́run ẹ rí gbogbo bẹ́ẹ̀ ṣe ń ṣe fọ́mọdé tẹ́ ẹ̀ ṣe fágbà èmi náà fẹ́ bọ́lá jẹ mo fẹ́ bọ́lá mu mo fẹ́ wù ẹnu ọlá olúwa bẹ́ẹ̀ báyìí lè ṣe é fún ẹ̀yin wọn mọ̀ sí ti láyé olúwa mi. Ah! èyí tó sọ gangan ni o ọmọ bomi bẹ́ẹ̀ni wàá máa sinmi. títí ayé ayé mi wọn mọ̀ sí. o ti ṣe. o ṣe. tẹ̀lé mi. ó yá lọ. ó máa pẹ́ kó tí kò tó síbi. tẹ bá kọ́kọ́ wá náà lẹ́kùn máa ń gbọ̀n bá ń sin àní gúrò yìí. ti ẹlẹ́dẹ̀ ẹ̀ báyìí o èmi èmi èmi aládé ewúrà ajífọ́nrẹ́ká. káàbọ̀ kú rìn orúkọ ti ẹ̀rù ẹ̀ ń tòótọ́ ṣẹ́gun ó sì ṣẹ́gun tòótọ́ pẹ̀lẹ́ o ó kú ogun àjàyè ṣòwárì nísìn máa jayé orí rẹ lọ ṣùgbọ́n má gbàgbé o gbúdọ̀ wá máa jọ́sìn pẹ̀lú mi níbí nígbà gbogbo. Ah, bàbá ẹ ṣé mo dúpẹ́ o bá yí pé kí n máa jọ́sìn ni kò sí wàhálà tí n bá ṣàti lówó màá máa rí yín. pẹ̀lẹ́ ọ̀rọ̀ kókó nínú yín. Báwo la rí sọ? Eric ìpìlẹ̀ ara òní ní ara òní ní. yaya. olùṣọ́. ìjọba mi bá Isaac. fún kí nìyẹn sọ. ha mo ti ṣe. fún kí nìyẹn. wọ́n ní pé ẹ̀ṣẹ̀ àwọn dájú wọ́n lè ṣe ah, àwọn. mo ti ṣe ẹlẹ́dàá ẹ̀. dádì kí lẹ fẹ́ ṣẹ̀ mí fún ẹ lè ṣe mí. èmi ni mo mọ ọkọ tí mo ṣe. lè fẹ́ ṣe mí. Ah. dádì wọ́n lè ṣe àwọn. ó ti ṣe Isaac ṣé nǹkan tó fẹ́ rí mi fún ṣé kò ṣe nǹkan tó le. báyìí kò lè sà mójúmọ́ èmi ni mo lálàá kan àlá náà dẹ̀ jẹ́ nǹkan tó yà mí lẹ́nu púpọ̀ débi mo wò ó títí pé ta ni mo lè sọ fún wọ́n rí pé nìkan náà ni mo lè rú àlá náà fún ẹ̀mú ṣe ní wí kí n wá bá yín sà. àlá bẹ́ẹ̀ ni sà. ok gbọ́. Bon mo rí wípé lójú àlá yẹn mo ń ṣe ìrere fáwọn èèyàn mo tún wá ríra mi lórí àga àwàásù tí mo wàásù fún ọ̀pọ̀ ènìyàn tí iṣẹ́ ìyanu ń ṣẹlẹ̀ lọ lọ́tún lọ́sì gbòǹkó ṣà ń ṣẹlẹ̀ ó wá yà mí lẹ́nu pé ah, kí ni irú eléyìí. orí àga wàásù tí o ti bára ẹ lójú àlá yẹn ṣé Titi bí ni. Ah. dáàdi eléyìí tún kéré sí ètò lórí ẹ ìyẹn tóbi gan-an pé pé ah, ó ṣe jólè lọ ah, bẹ́ẹ̀ sà. praise the lord. ah ògo ni fún ọlọ́run. hallelujah. Eh, isaac àlá tí o lá yẹn àlá tó nítumọ̀ ni. Hmm. ìtumọ̀ rere rẹ̀ ni gẹ́gẹ́ bí o ṣe túmọ̀ sí o ní pé ọlọ́run bá fẹ́ lù ẹ́ ẹ̀mí mímọ́ fẹ́ lù ẹ́ láti lè máa jẹ́ iṣẹ́ olúwa ni tó o sì gbọ́dọ̀ kọ̀ torí ṣe rántí Jónà nínú báíbù tó ṣẹlẹ̀ sí nígbà tí ọlọ́run pè é pé kó lọ jíṣẹ́ fún àwọn èèyàn ṣùgbọ́n tó kọ̀ láti jẹ́ iṣẹ́ ọ̀rọ̀ títí wa ò ní rí bẹ́ẹ̀ ẹ lótìtọ́ náà nígbẹ̀yìn gbẹ̀yìn ó padà jẹ́ iṣẹ́ tí ọlọ́run rán an ṣùgbọ́n ó ní tójú ẹ̀ rí ní àkókò tó fi kọ̀ láti lọ jẹ iṣẹ́ olúwa ó ti yé bó ṣe wá wà yìí ó tún wá ní láti kún fún ààwẹ̀ àti àdúrà lọ́pọ̀lọpọ̀ torí pé kí ni kí èṣù kó má bàa gbógun láti fi dẹ iṣẹ́ ọlọ́run tó fẹ́ jẹ lọ́wọ́ ó ti yé ọlọ́run á fún wa ṣe ọlọ́run á túbọ̀ tún wa sọ́nà fọkànbalẹ̀ ó ti yé ó ti yé kò sí wàhálà àmín. ilẹ̀ mo pè ilẹ̀ mo pè ilẹ̀ mo pè bó ṣe ń gbèmí bọ̀ láti yọ yìí o tún gbọdọ̀ gbé olùṣọ́ mi mọ́ o bẹ́ẹ̀ ni kórè o gbogbo àrà tí pásítọ̀ Isaac sọ pé òun rí lójú ran kò kó mọ́ nínú ni lẹ́yìn mi pásítọ̀ Joseph ilé ìjọsìn yìí o tún gbọdọ̀ gbé olùṣọ́ mi mọ́ O dẹ̀yìn ìgbẹ́ ká tó fi kàrà wọn òkòkò nítorí pé kíni ilẹ̀ tí ò bá tójú ẹni sí ẹnìkankan kì í mọ òkòkò bẹ́ẹ̀ rìn. mo dèrò alára lónìí o bẹ́ẹ̀ ni gbogbo àrà tí pásítọ̀ Isaac rí èmi ní kí n máa gbára rẹ̀ dá bẹ́ẹ̀ ni kórí o àgbà yìí báyìí ìtọ́lọ́wọ́ alátakùn èmi ní kí n gbára rẹ̀ dá o bẹ́ẹ̀ ni kórí o bẹ́ẹ̀ ni kórí o bẹ́ẹ̀ ni kórí o ilẹ̀ kò pè mí o ò gbúdọ̀ gbẹlòmíì mọ́ o bẹ́ẹ̀ ni kórí o ilẹ̀ kò gbẹ̀mí òkúdọ̀ pẹ̀lú mi mọ́ o o gbọ́dọ̀ gbé lòṣọ́ mi mọ́ o bẹ́ẹ̀ ni kò rí o bẹ́ẹ̀ ni kò rí o. Ah! Ah! Ah! èèyàn burúkú ni èèyàn tí ó dá nìyí gbogbo àwọn èèyàn máa wá sínú ṣọ́ọ̀ṣì tó máa wúlẹ̀ kó máa rí bí ọlọ́run kó wá sọ pé wọ́n bá rú yín nídìí òòṣà nídìí ká máa gbẹ́bọ ká máa ṣe nǹkan ìkó pupa mọ́ dúdú ni lórí pé kí ni olùṣọ́ lórí pé kí ni lórí pé ká lórúkọ ìṣá. ẹ bá mi bí ọlọ́run ẹ <laughs> jí fún mi. dadi ẹ wo tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ ká kó wá bára wọn ṣe máa yá ìyẹn ah. ogun ni kúkú báyìí. kálọ̀rọ̀ dáríjì mi. àbí olùrànà dáríjì mi jáde ẹ pẹ̀lẹ́ ẹ ṣe ah! ẹ ah! ẹ má tún dẹ́rù bà mí. ọ̀dì rẹ̀ mẹ́rin ara yín máa já. olùṣọ́ olùṣọ́ ẹ bá mi wò ẹ bá mi wò ẹ ṣe jẹ́ olùṣọ́. dadi dadi. yé yé yé. dadi. bọ́lọ̀ lálá inú ìlú wa yìí tábàlẹ́ka ọ̀wọ́ àwọn ẹ̀yẹ ọlọ́run ti ń bẹ́ àyín ṣé hùlà kọ́kọ́ bẹ́ẹ̀ sì ni àwọn ẹlẹ́sìn kejì pásítọ̀ Joseph náà làkọ́kọ́ tọ̀dọ̀ wọn aládé wúrà wa ni yóò kú ó sì kú kódà jáde láyé jáde láyé ṣé ká wá ní kí èso ọlọ́run tòótọ́ ní sìn ni àbálẹ́dẹ́ wúrà wà mọ́ ọlọ́run sìn jù lọ rárá lè wúrà tó yẹ pé sírùkù tọ́lọ̀ ní amọ̀débẹ̀ yìí ní í ṣe. ẹ dákun ibo ló ti rágbára tiẹ̀ náà ọlọ́mọdé yìí ń sí òfò ọlọ́mọdé àṣàgbákò bàbá àlọ́ wọ́n sọ́dọ̀ àwọn àgbàlagbà ńkọ́ tó láwọn bàbá náà wọ́n yẹn pin ẹ dákun irú àwa yìí tú ẹ mọ̀ ni àbí ibo la ti rí sí ọlọ́run ṣe dé àwa la sì fúyẹ́ yìí ọlọ́run gbogbo tán ni a máa sà à ń sakọ tí ìjọra wọn ó tọdún mẹ́sàn-án tá a ti ń ronú pé yóò dá yóò dá kò dá náà ẹ ti pa fẹ́ jà nínábì tán pátápátá láìláìlàlá wọn ni a máa sa twelve twelve thousand fún one sixty five days báyà wòlíì ntí èrè mẹ́fà ṣe kó má jà nígbà ṣe èyàn orí wòlíì èyàn orí nǹkan kan sínú ṣé àyètè ṣé èyàn wà á ta báyìí wọ́n lọ. salamu aleykum. alẹ́ sàmútòlá ẹ̀ wá. ṣe jẹ́jẹ́ ṣe jẹ́jẹ́ tẹ̀lẹ̀ jẹ́jẹ́ ìsàlẹ̀ ilẹ̀ òní ń bọ̀ wá gàjẹ́ èèyàn lọ. ó yá dìde kó jókòó. padà bàbá ni. Ah, bàbá bàbá ẹ má bínú ẹ má bínú bàbá bàbá. kí ló bá wá. ẹ ṣe ní gbogbo àgbègbè yìí oh. ojú ni mí mi kì í ṣe àìmọ̀ fún olóko ní gbogbo àgbègbè yìí kò síbi tán ti mọ̀ mí o èmi ọmọ akin mo ò kéré nu ayé o ó pẹ́ táwa náà ti ń wá agbára mo ti lọ́lé alára mo ti lọ́lé ajérò kò síbi tí mi ò wá agbára dé nígbà táwọn èèyàn wá ń sọ. So ọ̀rẹ́ mi kan wá sọ fún mi lánàá ó sọ fún mi wípé pásítọ̀ Joseph tí gbogbo wa ń wárí fún nílẹ̀ yìí tarí pé ó ń sin Ọlọ́run lótìtọ́ àti ní òdodo wọ́n sọ wípé ẹ̀yin bàbá wa ẹ sọ fún ipò máa kú ó máa kú kẹ̀ ìgbà táwa gbọ́ kó kú èmi fúnra mi mo wá decide pé mo ti débi tí mò ń lọ o torí ipò rep tí mò ń contest fún yìí ah ẹjọ́ mo gbọ́dọ̀ débẹ̀ òun ló jẹ́ kí n wà òun mo fi wà láti wá bá yín kí lẹ lè ṣe fún mi kí n bá lè débẹ̀. <laughs> pásítọ̀ Joseph ah. pásítọ̀ Joseph ò ń ṣe èèyàn Ọlọ́run ah. pásítọ̀ Joseph a ò pé òun ló pera ẹ̀. Hmm kò tún wá jẹ́ kí ẹni tá a pè kò jẹ́ kó jíṣẹ́ ìwé mímọ́ sì sọ pé ègbé ni fún ẹni tí a ò fi rán tí ń jẹ ṣó wá fẹ́ gbọ́ màá ràn ẹ́ lọ́wọ́ màá ṣe fún ẹ nǹkan kan wá ni níwọ̀n ìgbà tó o sì wà lórí erìpẹ̀ èmi aládé wúrà èmi nìkan ló mọ̀ bọ́ àwí àwí àwí èmi nìkan ló mọ̀ sìn èmi nìkan ṣoṣo ló máa ma forí balẹ̀ fún ó ti ṣe é ṣe. <laughs> tó o bá wa mú lè rí ìrẹsẹ̀ ó ṣègbè ni ó. bẹ́ẹ̀ ni. check check. ikú ni mò ń wò lẹ́yìn yẹn kó tó máa pa yín. jésù. i fire i fire. páàtì èèyàn nínú mọ́tò tàbí nínú mọ́tò ṣínà. ogun tó ṣẹlẹ̀ sí àfúgánì. ogun tí òkè fún òkè òkè mi jọ̀rọ̀jọ̀rọ̀ mo ti mú ewúrẹ́ dúdú ṣẹlẹ̀ mo ti má kò tó ṣẹlẹ̀ ṣèjì wí lónìí kárò òwúrọ̀ náà. ìka tó bá kọ́ sínú báyìí la fi ń romú èyí ti rí tájà yín tún padà sídìí ẹbí ẹ. wọ́n ṣe tiẹ̀ nígbà yẹn ni èmi ti mọ̀ pé ijọ́ kan máa dé ọjọ́ kan tí máa gba ẹ̀san. àdánwò kan nílé àdọ̀tọ́ ló fẹ́ jalè sá. màmí ti kú ẹ ṣàánú mi inú wọn ní dùn mi náà bí mo tún ti fẹ́ lẹ̀wọ̀n ẹlẹ́kẹ̀kì. èèyàn ní nígi ló kúkú má mi sùn rí ẹ mo mọ ọmọ tí mo bí mo mọ ọmọ tí mo ṣì náà jẹ. èèyàn bá rí àdánwò tó bá ṣubú ó máa dìde padà ni wàá gbọ́dọ̀ sí ara ẹ̀ wá start all over again. èmi ṣe tèmi ìwọ ṣe nǹkan tó gbàgbé mi náà ṣe nǹkan tí mo gbàgbọ́ tó bá jẹ́ pé tiẹ̀ ti bẹ́tà ju tèmi lọ́sìn mo lè gbọ́rọ̀ ẹ̀. ẹ wá mọ̀ mi dáadáa ni mo ṣe ń rẹ́rìn yẹn ó yẹ kẹ́ máa mi àtòrí mo ṣe nice tó bẹ́ẹ̀ ni mo ṣe burú tó èmi ni mo mọ̀ pé ẹni tí ò bá ní dọ́là ẹni ló máa kú. mi ò lè fi bọ̀bọ́ ilẹ̀ fún anybody kò possible kò sí nǹkan kan tó lè yà wá can't leave him for anyone kẹ́ ẹ lọ wẹ́ni tí mo ní kẹ́ ẹ wá wáyé o ọjọ́ mẹ́ta sí ni lẹ́yìn ọjọ́ mẹ́ta yìí tẹ́ ẹ bá ti rí ẹ padà kú ni o. kí ló ṣẹlẹ̀ o ti fa ọkọ ẹ̀ má o o ti fa ọkọ ọ̀gbọ́n o ti fa ọkọ ọ̀gbọ́n má tẹ o. ẹjọ́ ọmọ rẹ jọ ẹ ṣàlùwà. mo fẹ́ sọ̀tàn kan. That was a beautiful performance. Don't you remember me? I met you some time ago by the roadside. Um, I was trying to talk to you about something. actually, mo kàn drive around me and I just sight you. Mo pe ah, angel tọ́lọ́run dá tó ti sá kúrò ní heaven <laughs> because I know that God must be missing an angel in heaven. are more than beautiful, gorgeous, and um, I'm fair. I uh, want to be with you. ẹlẹgbẹrẹ yìí ó lẹ bí ọmọ afọ́jú sọ afọ́jú lẹ́yìn náà. ma please help us ma please help my mommy ma please. ayé kọ́ ni mo wá o mami ayé kọ́ ni mo wá. ẹ bá má ti bí mi rárá. ọ̀rọ̀ ayé ṣòro ọ̀rọ̀ ayé ṣòro ọ̀rọ̀ ayé ṣòro ọ̀rọ̀ ayé máa lé o ọ̀rọ̀ ayé máa lé o. I still can't believe that and I can never I can never live with that. Ah! irú ọ̀rẹ́ wo lẹ́yìn irú ọ̀rẹ́ wo lẹ́yìn ó ti lóyún ah! bẹ́ẹ̀ ni ó ti lóyún. àwọn kò lè jẹ àwọn kò rí àwọn kò wọṣọ àsìkò àwọn kò sùn sábẹ́ gàdé. lè gbọ́njú fàkójọ gá ọ̀pẹ̀lẹ̀ ọlọ́run ọlọ́run onígbàkejì ò lè káyé sọ́wọ́ fi sọ́mọ ṣe ìtùtù ọlọ́run ọlọ́run ò ní gbà kejì o. ìrẹ́kọ́ làkọ́kọ́ agbára làkọ́kọ́ agbára ó lè bolúwájọ́ nǹkan bolúwájọ́ nǹkan ọlọ́run ọlọ́run lọ́lọ́run ló máa jẹ́. ṣe jẹ́jẹ́ ṣe jẹ́jẹ́ tẹ́lẹ̀ jẹ́jẹ́ ìsàlẹ̀ ilẹ̀ òní bọ́ wá gajù èèyàn lọ. ṣe jẹ́jẹ́ ṣe jẹ́jẹ́ tẹ́lẹ̀ jẹ́jẹ́ ìsàlẹ̀ ilẹ̀ òní bọ́ wá gajù èèyàn lọ. ṣe jẹ́jẹ́ alágbára máa ń rò. ṣe jẹ́jẹ́ tẹ́lẹ̀ sálẹ̀ lẹ́ ọ̀rọ̀ ajáde ṣe jẹ́jẹ́ òní ti rí ọlọ́run ìjẹun alágbára ẹ̀yìn ọ̀lẹ́ ìmọ̀ràn sálẹ̀ lẹ́ ọ̀rọ̀ ajáde.